الله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين nǹkan dáadáa ní ma fi ń yàgà umaru a ma fi ń yàgà pé ọ̀nà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ìmọ̀ràn ní alkùrá ni wá àpúrúfù níjọ́ tí àyà hijabu ọ sọ̀kalẹ̀ umaru lọ́kọ́ múvù ẹ̀ pé wà nábi yẹ́dùkúlù aláìkà albarru annabi bọ́lọ̀ ti sí ọ èyàn dáadọ́ wọlé tọ́ pò kí ọ wọlé tọ́ mẹ́jọ ń kálùkọ́ ọmọ ẹni free access àwọn àyàwó rẹ̀ pé wọ́n mọ́ lọ hijabu ń tọ́fà àti hijabu fi sọ̀kalẹ̀ ọmọ rọ́bí gbogbo ọbi tí èyàn bá wà nínú masalasi sáàrí pé makọ́mù ibrahim ò fi sẹ́yìn wàtàkìdú min makọ́mù ibrahim musalla olùwàláwàlá wíbẹ̀ pé ẹmà kẹun ẹmù ní musalla húnna kásọ̀ dájọ́ fíkíù tí gẹ́gbà ti láàmà fa ìdájọ́ sẹ̀ríà ìdájọ́ fíkíù nígbàtà bá mẹ́nu bá ayá kọ̀ọ̀kan al-musalla al kí ni tó máa mùsọ́lá ààyè ìkẹrùn ìyàtọ̀ ń bẹ nínú ṣẹ̀ríà láàrin mùsọ́lá àti masjidu láàrin kíni mùsọ́lá àti masalasi masjidu masalasi ìyàtọ̀ ń bẹ ń bẹ pẹ̀lú ìdájọ́ wọn ìdájọ́ mùsọ́lá ọ̀tọ̀ ìdájọ́ kíni ibi ta bá pè ní masjidu òun náà yàtọ̀ díẹ̀ nínú masjidu náà masjidu jamiu ń bẹ wà masjidu sọ̀gírù ń bẹ ìtawà ń pè ní ráàtìbí èyí tí ń bẹ nínú tíra ní masjidu sọ̀gírù mọ́sílásí kékeré lẹ́yìn àmọ́ kò se kankan wá pé dáwà náà gbà lérò ní pé mọ́lásí tí wọ́n ètí kíjímà ń bẹ́ tí wọ́n ń wí náà nù àti masjidun jami masalasi kíni jima òun làwá ń pè ní central èmi ọmọ mọ́sálásí jẹ́ ọ̀sẹ́ntra torógbà àwọn nǹkan ìlọ́ ẹka ma yí mustolahatu sharia kí ni tamsi ti sharia kí ni pún sharia pè nǹkan inú ẹ̀kọ́ tàà nẹ́bí kọwa ní o ẹ̀rí rẹ̀ lójú ayá nẹ́gbà muhammad sallallahu alaihi wasallam àwọn kan ń pe ìṣáyì wọ́n ń pe ní al'atama sọ̀látú torí pé wọ́n rí pé ilẹ̀ tí ń sú kẹyàn tó máa kírùn ìhun ẹ máa pè ló kọtọ́lọ̀ ń pè sọ̀látú alẹ́ṣà torí náà àwọn ọkọ̀ tí wọ́n bá ti yí padà inú ìtọ́ ti ẹ̀ta ti ẹgbọ́dọ̀ kọ́kọ́ yí padà ẹni ọba kò tí ń se ń pé jumat service kò sí tí ń jẹ́ service inú islam church ní gíní juma ẹ máa gbọ́n ọ̀ oh, jumat sọ̀lá àbí jumat prayer jumat service jumat service kí sáà ń service inú inú But bọ̀tún mọ́ pé tí wọ́n ń wí lọ́dọ̀ tí wọ́n nù pé sunday service òun làwà náà ṣẹ̀rí àkọwà bẹ́ẹ̀ ànábì kọwà bẹ́ẹ̀ ìjọba ti fẹ́ gba táàmù tọ́lọ́run tó fún yín ẹ̀hùn ẹ̀rìsìsì especially tí ó bá máa mú túnmà míì wá kí ní jẹ́ sáfíìsì <laughs> ní mọ́sálásí sọ̀látú aljuma ìtàbánu sọ̀látú ìrún dìmá ìwọ́n se wá lè bí sáfíìsì torí náà masjidu masalasi pàtàkì jùlọ fi àkámin fikhiya nínú àwọn àdájọ́ fíkíù sẹ̀rí àkan nípìlẹ̀ ni pé gbogbo bí èyàn bá ti kírun gbogbo bí tẹ́yàn bá ti ṣe gíní tọ́bá ti lè forí kan lẹ̀fẹ́ lọ́n fa húwá masjidu torípa nẹ́bí ní jọ́ ìláti líyà al'ardu masjidan wọ́n bò mí kí yọ lọ àwọn ilẹ̀ igbó nǹkan sẹ́ẹ̀tì ẹ̀tún yọ̀nda fún yíkẹ́ mẹ́ wá jímẹ́ èyí wọ́n tó ń táwà pé náà náà ayá dàrú ni má dàrú annabi ni jọ́ ìláti líyà al'ardu masjidan gbogbo ilẹ̀ lólúwa ṣe fún mi níbi tí mo ti lè kẹrùn ara ń tọ́lọ̀ ń fi ṣẹ̀ṣà àlúmà nẹ́bì sọ́lọ́lọ́ọ̀sọ́ ẹnu bẹ́ẹ̀ bá bá ń tí ọ̀yẹ́ kọ́ wà níbi téèyàn tí kírun ẹpalẹ̀ rẹ̀ mọ́ an hour to that two hours before kírun yóò tó tó ẹni àwọ́ kọ́kọ́ wá clean ẹ o ọ̀tán torí náà gbogbo ibi téèyàn bá masalasi náà but ta bá wá sàbìkan masalasi lè alò lónìí àwọn olò lọ́la so ti yé ìgbà bá ti wá ní a masalasi lèlé yìí o ó ti wá di dada káwọn àdájọ́ kan tẹ̀lé lópin ìgbà tí ó bá pé ní àwá lò lónìí ẹ̀wọ̀n sì tún tó gbá mẹ́ lọ́la àbí wọ́n la gómẹ̀ lọ́túnla èyí ń lè jẹ́ mùsọ́lá ó lè jẹ́ kíní mùsọ́lá ibi tá a kan lò tá a fi kírun ìtí ń jẹ́ mùsọ́lá nù a kan lò a máa sọ pé ó di masa ta ma han ta le han na pẹ̀lú mi ka kí lọ wáyà yìí ọkẹ́ mọ́sílásí ní àyíní tó ti yé ìyàtọ̀nù láàrin alìmọ̀sọ́lá wá alìmọ̀sí tàbá ti wá gbélé iye kí ní àwọn ìdájọ́ tí ó wà jẹ́ kí ta bá pè ní mọ́sálásí tí ó fi yàtọ̀ fún mọ́sọ́lá àkọ́kọ́ ni pé wàkfíyàtù al'arbi láàzímẹ́tún fil masjid gbogbo bí a bá pè ní mọ́sálásí ẹni ó nílẹ̀ ẹbẹ̀ ọ́ sọ̀rẹ́ndà ownership ulẹ̀ náà yorùgbẹ̀ tí ó bá gbọ́n àwọn èèyàn lẹ̀ tí ó bá ẹmọ́ wá kírùn yàyìn ma níyàn rẹ̀ ojú wọn mọ́ o ẹmọ́ wá kírùn yàyìn kí n fi rówó tí ń fi kọ́ àbí ẹmọ́ wá kírùn yàyìn ẹ̀sọ́ di masalasi innamal amalu bin niyya èyí tó bá jà níyàn rẹ̀ jẹ́ ó clear torí pé náà dájọ́ bí ta bá specify pé mọ́sálásí lélẹ̀ yìí òun ni wọ́kfíyẹ́tú al'ar ilẹ̀ tí a kọ́ mọ́sálásí lé lórí òdìtọ́lọ́un ó dí gíní ọlọ́run ni ó náà rẹ̀ lẹ́yìn ìgbà wọ́kó nímọ́ ọ̀gbọ́dọ̀ ta ọ̀gbọ́dọ̀ fi rẹ́ǹtì mọ́ ò sì lé lé ẹnìkan gbé mọ́wọ̀bẹ̀ mọ́ pé àwọn ará lè bíbá ìṣẹ́mọ̀ tí ẹmọ tí ń bẹ láàrin wa ọ̀tá láíláí ni ó ẹnìkan ọgbọ́dọ̀ wá gbóhùn wá kírùn ẹ̀ ọ̀lágbára yíò ma ọba ah, kí mù sọ́lá ni ó lè léèyàn pé ákílẹ̀ wáyà yìí sí mọ́ sọ fún yí pé mọ́sálásí ni àmọ́ bí ta bá ti ní mọ́sálásí ni àkọ́kọ́ dájọ́ ni pé ọlọ́nsí lè fún ọláyé ń bí iná kò tún fọ́ntọ̀run ara aládà rẹ̀ lọ́run ni pé bànáláhù láhù bẹ́ìtàn fíljànà ní ọba kọ mọ́sálásí láyé táwọn èèyàn kírun ọlọ́run ti kọ́lé kankalẹ̀ dé lálkìyàmà nínú aljanna ìdájọ́ alákọ̀ọ́kọ́ ni wàfíyàtú al'arọ̀ ẹ̀dàkùn gbogbo àwá <laughs> mo ti dàníyàn pé ẹlòmí ma wí bẹ́ẹ̀ pé ah, mo ti dàníyàn pé láti bí ìdé bí yóò masalasi ni kọ́lá ìtọ́ dáa ni pé ọwá fẹ́ǹsì ọmọ fẹ́ǹsì ẹ̀yọlẹ̀kún masalasi síta torígbà wọ́n wà lọ tán kan wà ká gidi borí pé ní òun àwọn alájì sọ fún igbá gbogbo ohun tí ọmọ bá tẹ̀ jẹ́ pé ibi táwọn ti lẹ̀ wọn ilẹ̀ táwọn ta 5 million ẹwà ní alájìbùn yìí ló lẹ́sán experiences ti fi hàn wá bẹ́ẹ̀ lónìí ń sẹlẹ̀ bẹ́ẹ̀ yá a ṣèwé kankan àwọn náà wọ́n ní àwọn ti yọ wọ́n yọ kíní kalẹ̀ ojú tí wọ́n wà lé lówó táwọn òṣìṣẹ́ rẹ̀ ààrẹ ni mẹ́yàn bá lóhun ọkọ̀ wíìlì wíìlì tó dáa nù wílì pé nǹkan báyìí o mo ti gun masalasi o kò sínú ogún mi máa o kọ́ kalẹ̀ bẹ́ ọ̀lọ̀ dẹ́pọ́sìtì ẹ̀ sọ́dọ̀ ẹni tọ́ mọ̀ pé wọ́n ní mọ̀ yóò sì gálà mọ́ náà wọ́n bá fẹ́ rújú pé a ah, sẹ́ ah, mọ́ sáyìn bàbá yìí òun <laughs>